أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدقفن على سبحانه وتعالى أترون كاتن جفن أنبوى محمد صلى الله عليه وسلم ètò àdáb dúníà wà dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti máa ń bá wa sọ̀rọ̀ tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú lórí ẹ̀kọ́ náà bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa saxbihi wa man wala wa bacd asalaamu calaykum wa rahmatulahi wa barakatuh. ọ̀la eléyìí ti ń bẹ fún ìmọ̀ tá à ń bá láàyè rẹ̀ lọ. eléyìí tá a ti sọ lórí ọ̀rọ̀ amirul mu'minin ali ibn abi talib radiyallahu anhu abadebi tí ali ti sọ pé mata khazanul amwal wa hum ahya àwọn tó tuwó jọ nílé ayé tí wọ́n tuwó jọ tó pọ̀ jantirẹrẹ wọ́n kú láì tí kú wọ́n kú láì tí kú ǹjẹ́ máa ń sọ lówó náà nù gbà kan owó rẹ̀ ọmọ arẹ́ẹ̀nì nígbà ọba yá yóò dẹni tó ṣe pé ó dẹni ìgbàgbé láì tí ì kú ó dẹni tí wọ́n ti pàtì láì tí ì lọ sẹ́rù rẹ̀ ní máa máa ṣẹlẹ̀ sáwọn olùmọ̀ náà ni wọ́n ní wal ulama'u baqun ma baqiya dahr àwọn olùmọ̀ á máa ṣẹ́kù títí láéláé báyìí ọ̀bá tí ì parun olùmọ̀ á máa ṣẹ́kù àyà lóhùn mọ̀kúdà àwọn gẹ́gẹ́ fúnra ara wọn àrí wọn máa lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú wa amsaluhum fil qulubi mawjuda ṣùgbọ́n àwọn àpẹẹrẹ dáadáadáadáa tí wọ́n fi sílẹ̀ sáyé yóò tún máa ṣẹ́kù títí láéláé kò ní tán torí ẹ̀ ha ha inna ha hùnà ilma àwọn yóò mọ̀ pé a ah, a ah, imam bẹ́ńbí imam bẹ́ńbí ẹ̀sìn àwọn olùmọ̀ ẹ̀sìn Islam láti dé ọ̀pọ̀lọpọ̀ ti kú láti jó o làwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kú. inna hahuna ilma ali ibn abi talib ń náwó sí àyà rẹ̀ ike ibi tí màá wà ní ibi tí màá wà ní. law asabta lahu hamla tó bá yẹ kó ọba rí nítorí ọba fi lè gbé ìmọ̀ bẹ́nu báyà rẹ̀. torí ẹni tó ń pè ní mà ní sípò àkàkótìrà àjọ ní tó ń pè ní mà òun náà ní tó mà sórí rẹ̀ torí tíra òun inú rẹ̀ lọ́wà bí ọba ti kó inú rẹ̀ bọ́ sórí rẹ̀ bọ́ sára rẹ̀ kìí ṣe má ẹlẹ́mọ̀rún kíkẹ́ wa wọlé o nígbà tí a débi ọba rẹ̀ ah gbogbo ara ògiri ni wọ́n ti tíra sí tòǹgbà tó ń wá yanu tí ó sọ̀rọ̀ ọ̀hàn kó ló do burúkú ni kíá wọ́n dà gẹ́gẹ́ bí abọ́ táwọn màmá màmá máa fi to kọ́bọ́ọ̀dù dẹ́mọ̀ kó àwọn abọ́ wọn lágbájọ àwọn màmá màmá lọ nítorí kíkí láǹfààní abọ́ kí láǹfààní àwo tangaran tá a tò sínú kọ́bọ́ọ̀dù tá a lè fi jẹun ajẹ́pábọ́ ní fi yín jẹun ìwọ́n tó tu abọ́ olówó iyebíye tó tò sórí kọ́bọ́ọ̀dù lọ́wọ́ ajẹ́ pé ńgbà tó bá fẹ́ jẹun ike rọ́bà tí ì fọ́ inú òun fi ń jẹun ike bíi gbọ̀nbárà ìwọ́n tó lábọ́ owó iyebíye lọ ọbẹ̀ yánu sàárì ni wọ́n ti máa fi sáàbù ní abẹ́tẹ́ gbé lọ́jọ́ gbẹ̀ndà òkè so irú rẹ náà lẹni tó bá kàn jẹ pé tíra lásán ló ní kò ní màkà ká ẹmọ yìí wọn fẹẹ fi ṣe fọ wọn fẹẹ fi tú àwọn èèyàn wọn fẹẹ fi tú wọn jẹ yóò tó tíra sílé rẹgẹdẹ rẹgẹdẹ kò so kí á nìtú ibi tí màá wà ní ibi tí màá wà ní jẹ́ pọ̀ ọba torí ẹ̀ òsì tàbí ṣùgbọ́n bàbá wo gbogbo orú àwọn ọ̀rọ̀ eléyìí táwọn olùmọ̀ sọ nípa ọlá tí ń bẹ fún màyì èèyàn mọ̀ pé ìmọ̀ ga púpọ̀ ẹ wọ àdìsí kan tó fún wa látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tí Imam Muslim tó gbé jáde àtàwọn míì ó ní idha mata ibnu Adama inqata'a 'amaluhu tá a bá ti kú iṣẹ́ wa tán wọn ò tún ní kọ ẹ̀san kan lẹ̀ fún wa mọ́ àfi ẹ̀san mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀nà ni ilmin sadaqatin jariyah sàrà àtẹ̀sí ti ń sàn sàrà àtẹ̀sí tí ò tí ì parí tí ò parí ẹ̀ má gbalada rẹ̀ ìka pé lè kí ó lẹ kọ́ ni ìka pé ilé ibi tí wọ́n ti máa tọ́jú àwọn ọmọ òrukàn lẹ́kọ́ kalẹ̀ ni àbí afárá lẹ́ẹ̀ lórí odò táwọn èèyàn fi ń gbà kọjá bíi gádà àbí kátẹ pé kànga lẹ gbẹ́ kalẹ̀ fáwọn èèyàn ni tí wọ́n mú mi rẹ̀ àbí bọ́ọ̀ iná lẹ gbẹ́ kalẹ̀ fún wa tí wọ́n ń pa mi rẹ̀ mú gbogbo àwọn eléyìí àwọn ẹni àpèjúwe sàrà àti ń sàn wọ́n ní ń sàn nítorí kó sì ń bẹ kò parí bákan náà anabi sallallahu alaihi wasallam ní ilmin yuntafa'u bih ìmà tó fi kọ́ àwọn èèyàn tó fi ń sàǹfààní ìmà nínú nǹkan tí ọ̀sẹ̀ kù tó jẹ́ pé àwọn èèyàn tó kọ́ ní màyàn àwọn fi ń sàǹfààní wọ́n rántí tó kọ́ wọn wọ́n lò ọlọ́run ẹlẹ́dàá wa yóò máa fún un ládàá rẹ̀ ó ń bẹ lábẹ́ eléyìí kọ́kọ́ tíra kalẹ̀ tíra tó wúlò kọ́yẹ́ tó báwọn yẹn ti ń kà wọ́n fi ń sàǹfààní wọ́n fi ń mọ́lọ́ wọ́n fi ń sinọ́ wọ́n fi ń tẹ̀lé tá nábì sallallahu alaihi wa sallam wọ́n fi ń mà ìdá máa burú láì dá àtàbúrú wọ́n jìnà sí ọmọ àgbàládà rẹ ẹ̀kẹta waladin salihin yad'u lahu ọmọ rere ṣe ń ṣàdúrà fóbi rẹ ìpèníjà ńlá lélẹyìí àti ṣe tààrà àti ń sàn kalẹ̀ tí ò ní gbẹ lẹ́yìn ikú ojú ayé wa ni ló ti yẹ ká ti gbìyànjú láti ṣèkánú àwọn nǹkan wọ̀nyí ìwà sọ pé kù àwọn ọmọ wọn àwòkọ́ ká kọ́ mọ́sálásí ló kọ́ rẹ̀ ká gbé kànga ló kọ́ rẹ̀ ká ṣe kínní kan ló kọ́ rẹ̀ nítorí pé gbogbo nǹkan méjì yòókù táwọn ti wí pẹ̀lú sàrà àti ń sàn ìwọ ló ṣe ìmà ìwọ ló fi kọ́yìn ọmọ ìwọ ló bí fóònù ìṣòro àti pé sọdá kọjárí àwọn ò ṣe fún ọ ní nínú owó tiwọn àyàfi ẹni bá fowó lẹ̀ tó ṣe pé nínú owó rẹ̀ iná ló ti pàkọ́ lẹ̀ kó fi kọ́ mọ́sálásí lẹ́yìn o nínú owó rẹ̀ ló ti kọ àkọọ́lẹ̀ kan gbẹ́ kànga ló kọ òun inú owó rẹ̀ iná ló ti ní lápèjúwe ìdá kan nu mẹ́ta gbogbo dúkìá mi yìí o ẹ máa bẹ́ẹ̀ ti ṣe máa tọ́jú rẹ̀ bówó lẹ́ẹ̀ máa fi ṣe bí nǹkan kan lẹ́ẹ̀ máa fi ṣe tí òfin ní parẹ́ pòórá ẹ máa fi ṣiṣẹ́ rí gbogbo bí táyé rere bá ti yọ́lẹ̀ ẹ máa fi ṣe kí ládàrí ọmọ bá mi láéláé báwọn ọmọ bá kú kọ́kàn àwọn ọmọ ọmọ bọ́mọ ọmọ bá kú kọ́kàn àti àrọ́mọdọ́mọ títí láéláé bẹ́ẹ̀ làwọn ẹlòmíì tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá fi ṣe kòńgẹ́ ni wọ́n ń ṣe bàbá mi ti kú nìṣó ti lé ní àádọ́ta ọdún títí dòní ìdá kan nu mẹ́ta dúkìá rẹ̀ sì ń bẹ lálàáfíà ń tún gbèrú sí ni lọ́dọọdún ọlọ́run ló mọ iye rere tí wọ́n ń ṣe fún àwọn ẹrú ọlọ́run látara ìdá kan nu mẹ́ta tí ọ̀pá rẹ̀ torí pé ọlọ́run bá fi ìdá kan nu mẹ́ta dúkìá wa ṣe sàrà fún wa lẹ́yìn ikú wa pálí máa lò torí ẹ̀dá kanu mẹ́ta ẹ lè ṣe ní wọ́n kéèyàn máa ń pa ẹ̀sìn dáa o ara tá à ń sọnù ọkàn lówó lásán ọ̀ máa ń pa ẹ̀sìn ọkàn lọ lásán tuẹ́ ọlọ́ba wa alápàdé lọ́kìyàm tó kọ́ wa kọ́ ń pa ẹ̀sìn kẹ́sìn oyé ọ kọ́ wa gbọ́ ń pa ẹ̀sìn kẹ́sìn oyé ọ lọ́nà tó fi jẹ́ kówó rẹ̀ ni ó padà wúlò fún ọ lẹ́yìn ikú rẹ̀ bàbá kan ní Riyadh ní Saudi Arabia bàbá yẹn ti kú tipẹ́ ó ti kú tipẹ́ tò nínú àsọtẹ́lẹ̀ tí bàbá yẹn wá sọ kó tó kú gbẹ̀ngbà tọ́lọ̀ ti fún mi ń sàrà ó ṣe sàrà ìdákanu mẹ́ta dúkìá mi fún mi pé mo lè máa lò lẹ́yìn kù mi ẹ̀yin ọmọ mi ìdákanu mẹ́ta yẹn ẹ máa ń tẹ́ bá máa fi ṣe tí òfin ní pòórá kó fi máa gbèrú sí i nínú téèyàn lè fi ṣe ọ̀rọ̀ bí kẹ́ mú ìdákanu mẹ́ta yẹn ẹ lè fi sílẹ̀ sára lé kọjá pé ìdákanu mẹ́ta ìṣirò rẹ̀ ọbalẹ kan lọ ọbalẹ méjì lọ ọbalẹ mẹ́wàá lọ àwọn eléyìí sì wà láyè tó yẹ pé wọ́n pawó wọ́n parí nù ẹ ní wàhálà so owó tẹ̀ ń bá ń pa fáwọn eléyìí tóró náà lọ já sí ìdákanu mẹ́ta gbogbo dúkìá tí bàbá yẹn fi sílẹ̀ sáyé owó tẹ̀ máa ń pa nínú àwọn eléyìí báyìí ẹ máa fi tọ́jú eléyìí nítorí tí eléyìí bá ń bẹ iná ìdákanu mẹ́ta ń bẹ lálàáfíà. ẹ máa wá mú owó yìí bàbá yìí wá sọ pé ìdákanu mẹ́ta yẹn ẹ máa fi ra síra kọ́pọ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ Islam tẹ̀ bá má Allahu akbar wàláhì bí a fẹ́ sọ owó yẹn sínú tí wọ́n bá ra fún yẹn kan wàlẹ́ èmi nìkan kan wọ́n sì lè rà fún yẹn nítorí pé ẹ wá wòye ládàá tí lọ bá bàbá yìí bó ṣe pé tíra kan lọ́mọ yìí gbé nínú tíra yẹn lọ́ka ló ṣe láǹfààní ló náà ti sara yín láǹfààní ẹ wo bí ládàá wọn tó ṣe gbèrú sí i. sọ látàrí pé wọ́n máa ń pa ẹ̀sìn ó rìn sún mẹ́sìn ẹ̀sìn là lójú ọwọ́ àtàrà rẹ̀ ṣàǹfààní nínú dúkìá rẹ̀ lẹ́yìn ikú rẹ̀. torí de léyìí báyìí a rí i pé sọ́dà kọjá rèé á ìwọ ló sì ṣe kó tó lọ ìmà tó ṣàǹfààní ìdínú tó fi máa pariwo sí wa létí gbogbo gbà ìmà tó bá kọ́ tó bá jẹ́ mà tí ó ṣàǹfààní tètè yí padà lónìí ẹni tí ò tíì kú ló máa ń yí padà ẹni bá ti kú òun lọ bábà mà ní torí tó gbélé ayé ṣe nínú kọ́dẹ́rìn pẹ̀kẹ́ rẹ nínú sàárè àbí ọ̀pọ̀ ọlẹ́kùn díjọ́ gbẹ̀ndàkìyàmà dẹ̀yìn díjọ́ gbẹ̀ndàkìyàmà kọlọ ń sànù wa ìwọ tí kú lónìí ó ti padà mọ pé gbogbo ń tó ọlọ́run mọ gbogbo ń tó ọlọ́run gbé ká pàǹtí ìdọ̀tí lásán ni nítorí takotọ́ náà tó takotọ́ anábì Muhammad sallallahu alayhi wa sallam kìí sì mà tí wọ́n fi lè sàǹfààní àní ìsinmi yìí máa kọ́ ìrìn àní máa pé bó ti máa ṣe ìyàwó ìmọ̀ bó ti bàtẹ nìkan jẹ́ ìmọ̀ bó ti ṣe dínà lẹ́nìkan ìmọ̀ bó ti ṣe lè mú kí eh, wọ́n ti pè ó ti ń da akọ́bàjẹ́ ẹ̀gbọ́n kan bẹ́ẹ̀ ṣé eléyìí gan ọba bọ́sà ń jà kókóló rẹ̀ nítorí pé olórí ibú gan mara rẹ̀ lólórí ibú ẹni tí ó pè lólórí ibú tí ó dìjà ní retí nǹkan tó jẹ́ pé ìwọ náà sì mọ̀ ọ́ dọ́ olójúpá burú ni ọ́ dọ́ olójúpé bàjẹ́ ni nísìnyí báyìí ọwọ́ ọ̀nà mọ́sálásí àwọn ẹrú ọlọ́run sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó parí eh, tahiyatul masjid rẹ̀ lọ́ba ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak. nígbà tí kálukú jókòó tí èsì kí wọ́n ń ṣe náfìlà èsì kí wọ́n ń ṣe sọ̀lẹ́ oníkálukú ọmọ àwùwọ́ ni pété ní kakíó yẹn. wọn ò ní sọ pé à sẹ́nu mọ́sálásí wọn ti kakíó sọ́yẹ kọ́ ma kàlùkùránì ní mọ́sálásí ok sọ́ọ̀sì ló ti wáyẹ kọ́ ma kàlùkùránì bàbá àníjà ló yẹ kọ́ pàtẹ rẹ̀ sí tó ńgbà tí wọ́n bá ń kábà wọn kò sẹ́ni tí ó ta pọ̀ lópin ìgbà tó o bá fi jẹ́ nìkan lọ́nà tó o fi di lọ́wọ́ kí o tiẹ̀ ti ń ké tó o fi di lọ́wọ́ sọ̀láàtì tiẹ̀ ti ń ṣe tó ńgbà tó ṣe kí oyún ọ̀ ń kà ọ̀rọ̀ ọlọ́ọ̀ni àbúrò gbé pamọ́ tó o wá lè wọnú mọ́sálásí bẹ́ẹ̀ kọ́ ọ máa hàn wípé kìnnì kan ẹ̀mú kan kì í mọ́jọ́kọ́jọ́ ọmọ yọ ètìtì kan ẹ̀ mọ́ọ̀rùn kóòrùn ọmọ là káànù tani babaláwo tó ọdún mọ́sálásí. torí kẹ́ńtì ọ̀dà kálukú náà mà pé kọ̀dà ìwé ẹsẹ̀ kéde fáwọn èèyàn pé babaláwo ni wọ́n sebo kọ tí ń tí ń tàn yanyanyan tí ń tàn yanyanyan ni lọ́fẹ̀ẹ́ pera rẹ̀ tí ń tàn yanyanyan lọ́fẹ̀ẹ́ kún fi mọ́ ọ́ torí anabi sallallahu alaihi wasallam fáàmì sí ó ní ilmin yuntafa'u bihi lédè lárúbáwá tí gbólóhùn kan bá fi lè wá ní nakira gbogbo tó bá wá lẹ́yìn rẹ̀ wọ́n máa ń pè ní sífà torí ilmin báwo ni màá yẹ ṣe rí yuntafa'u bihi èyí tí ń bá ń sàǹfààní èsè gbogbo mà ńlọgbàládà rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ìmọ̀tẹ́ǹfin dayó ìmọ̀tẹ́ǹfin ba ìmọ̀ ìmọ̀ àṣetọ́ni ìmọ̀ pálapàla kéésùn ni ó ṣẹ́kù lẹ́yìn ikú rẹ̀ ó gbẹ̀sẹ̀ rẹ̀ tó fi kú ni tọba tí wọ́n á fò náà kọ́yàn ọmọ gbẹ̀sẹ̀ rẹ̀ bá má ṣe ń lò kọ́lọ́ ẹlẹ́dàá wọ́ sànù wa so bẹ́ẹ̀ náà ni ọmọ ẹlẹ́kẹta nù wọ́n ló bímọ rẹ kalẹ̀ àwọn lè ti kú kú kú kú kú kú ní ìsìn àwọn tó gbọ́n ọdún wọn á bímọ kan wọn á níwọ̀n náà lò bí bó bóun ti ní fún bàbá kí bàbá tó kú ni dákun wá rọ́ mi pa ọmọ tó bí àmọ́ wọ́n pè ní wọ́n ròyìn náà wọ́n là wọ́n ní sọ̀ọ́lẹ́hìn ọmọ rere kótó àjọ ọmọ rere o kò pé kọ gbalada o wọ́n jọ ọmọ rere fúnra tiẹ̀ ni ìgbà wo ni ládọ́ ọmọ abáwọ̀ yẹ̀dùrúwùlà ti máa ń ṣàdúrà fún un torí sọ́ọ́lẹ̀ ń yẹ̀dùrúwùlà o gbogbo ẹ̀ bó ti pọ̀ tó gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ṣe síwájú sífà ni fún wálẹ̀ ẹ wá wo àwọn ọmọ tẹ́ bí o sẹ́rù àwọn ìròyìn ń bẹ lára àwọn ọmọ àwọn kì í mà ṣe pé bàbá ti relé tá a lọ tá a kú kárẹ́ ni nàrólé ńlọmọ wa ọmọ wo lẹ fẹ́ nàrólé sọ́mọ rí lọ́mọ tẹ fẹ́ nàrólé sọ́mọ tọ́jú ọmọ rere ni torí pé ọmọ rere onítúmọ̀ rẹ náà ni pé ọmọ yẹn ọmọ ẹ̀sìn ọlọ́run ọgbẹ́sìn ọlọ́run ọba yìí. níṣẹ́ ń sẹ̀sìn ọlọ ń tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun agbáriwo lẹ́yìn fi gbọ́ yé wípé tí èèyàn bá wà tí ń takuta nàbì sallallahu alayhi wa sallam alẹ́pẹ́ rí tẹ́ ẹ bá rí fi hàn ni pé ẹni tí ń takuta nàbì ẹni rí ni ẹgbẹ́bùn fi hàn wá bẹ́ẹ̀ pé ẹni tí ń tọ́jọ́ tọ́jọ́ tọ́ lè jẹ́ torí ẹgbẹ́ sani bí wàá sọ pé wàá wàá lè dẹ̀ sọ àlẹ́ olùmọ̀kẹ́ wa ń pé ọmọ ò lè jẹ́ ọmọ rẹ̀ tí wọ́n wí àbíkọ́ máa tẹ̀lé súnà ẹ tó gbọ́ mi ẹ tó gbọ́ mi fi hàn wá ẹ̀rí tó lè fi tó fi hàn wá pé èèyàn lè má tẹ̀lé súnà ọjọ́ kó sì bá rí mú torí olùmọ̀ tó túmọ̀ àyàfi kọjá ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé tá nàbì Muhammad sallallahu alaihi àfi kí ló sọ yẹn dání rí gan nínú dictionary ẹ̀sìn Islam òun ṣe tọ́lọ́ òun ṣe tà nẹ́bí ni ìbára sọ pé man yuti'i ar-rasula faqad ata'a Allah fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima wa in tuti'uhu tahtadu. wama atakum ar-rasulu fakhudhu wama nahakum anhu fantahu ẹni ò ṣe tànàbì ẹni pé mo lè ṣe islam láì ṣe tànàbì ẹ sọ fún pé ń tanra rẹ̀ dànù ẹ ṣe mùsùlùmí. rẹ̀ bó ló ti wá fẹ́ jẹ́ ní eré tọ́ba ti tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ eléyìí náà tún tọ́ka sí ọlá eléyìí ti ń bẹ fún ma ọlọ́ọ̀dà kún fún wa ní ìmọ̀ àmàlò ìmọ̀ alálùbáríkà ìmọ̀ tó sáǹfààní òun náà ní kò fi ta wá lọ́rẹ̀ẹ́ ṣàánú wa má wo bá àti ṣe dáa ti wá lọ́kàn nínú àwọn ẹni rẹ̀ òsì tàbí ṣùgbọ́n wípé ìmọ̀ ọ́ pàtàkì púpọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ wípé malfakhru illa li ahli al-ilmi innahum ala al-huda liman istahda adillahu wa qadru kulli imri'in ma kana yuhsinuhu. والجاهلون لأهل العلم أعداء ففز بعلم تعش حيا به أبدا الناس موتى وأهل العلم أحياء wọ́n ní kò sí àgbéga ń bì kan o àfi fáwọn olùmọ̀ nítorí pé àwọn olùmọ̀ yẹn àwọn ló ń bẹ lórí ìmọ̀nà gbogbo ẹni tí máa ń wá mà àfinimọ̀nà làwọn tún jẹ́ fún Allahu àwọn ti mànà wọn tún jẹ́ afinimànà fún gbogbo ẹni tí bá ń wá mànà. wọ́n ní ààyè tá a lè tó kálukú sí láyé ń bẹ lọ́wọ́ kí ló ti ní kí ló ní ní ó jẹ́ àmọ́ àyè tá a tù ọ́ sí. ntó ò ní a lè fi tù ọ́ sáyè kàkà kí ló ní kí ni wọ́n náà ní kí ni tọ́ náà ní ìní ó jẹ́ àmọ́ àbí tí ó yẹ ká tó kálukú sí. Si ìmọ̀ làwọn nì iná la fi tò wọ́n sáyè tọ́ga ẹni tí ó sì mà wọn ò lè gbé sáyè ẹni tó mà wọ́n ní waljahiluna li ahlil ilmi a'da'u ọ̀tá làwọn aláìmọ̀ jẹ́ fáwọn olùmọ̀ ẹni tí ó mọ̀ kò lè bólúmọ̀ sọ̀rẹ́ ọ̀tá ni ó mú torí tó wá ti gbọ́ tó lùmọ̀ kan lọ ẹ wá wá wá wá wá wá fẹ́ gbọ́ kíní. tó kẹ́ kọ́ ya ní lẹ́nu wọ́n ní idha urifa sábàbù bàtàlà làjà sábà ti máa ń tọ́fà kí la fẹ́ máa ṣe yá mi gbogbo aláìmọ̀kan ọ̀tá ni fọlọ́mọ torí di eléyìí <laughs> kí wọn má bàa wá jọ ta àwọn olùmọ̀ àfi kí wọn náà máa wá mọ̀ wọn ní ìwọ náà ya sánà tó fi jèrè àti nímà torí tó o bá ti nímà yẹn tẹ́rìṣ abẹ̀dẹ̀ títí láéláé lọ́mọ àṣẹ títí láéláé ló fi máa sẹ̀mí ta'ish hayyan bihi abadan ìmọ̀ọ́mù ọmọ sẹ̀mí títí láéláé an-nasu mauta òkú làwọn èèyàn gbogbo àwọn èèyàn òkú ni wọn wa ahlul ilmi ahya'u ṣùgbọ́n àwọn olùmọ̀lálàyé àwọn olùmọ̀lálàyé kí wọn náà lè bá àjà láàyè wọn ò tí ì tíkẹ́ẹ̀tì yẹn tán wọn náà wà mọ̀ bá ti wá mà wọ́n á rí kó orí ọ̀sẹ̀lẹ̀ dáadọ́ pọ̀ lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ àwọn àtiwá fẹ́ débi tá à ń lọ báyìí àfẹ́ kọ́mà kí làwọn ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ètò wa adabu dunya wa din ẹ̀kọ́ wo làwọn ẹ̀kọ́. E tó yẹ kí ẹ nífẹ̀ẹ́ wá mọ̀ ní ọmọ ni ẹ̀gbọ́n ni àbúrò ni bàbá àbíyà ẹ̀kọ́ wo la gbọ́dọ̀ ní tá a bá la fẹ́ wá mọ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ òun náà ni ká fọ ọkàn wa mọ́ kan gá kúrò nínú àwọn àwàkiwà ẹni fẹ́ kọ́ mà ó gbọ́dọ̀ fọkàn rẹ̀ mọ́kò nú àwọn àwà rádaràda àwọn àwà pálapàla eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ wá mọ̀ máa kọ́ fọ ẹ̀mí rẹ̀ mọ́ o kúrò níbi àwọn àwà abú àwọn àwà pálapàla àwọn àwà tí ò da nítorí pé ìmọ̀tẹ́rì yẹn ìjọsìn ló ń gangan lára jẹ́ fọkàn ó sì jẹ́ sọlá àtúntẹ̀yàn ń ṣe ní kọ̀kọ̀ bákan náà ìntìyàn ń ṣe ní kọ̀kọ̀ láti súnmọ́ lọ́wọ́n bá wa tó ga kò ní má jẹ́ ìwà ṣe máa ń pín sọláàtì tá à ń ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ kò lè jẹ́ ń tá a ṣe tọ́lá làáfíà nígbà tí oríkèé wa tí wọ́n ní ká fọ̀kọ́ mọ́ ìyẹn àlùwàlá tá a bá fọ̀kọ́ mọ́ sọláàtì tá à ń ṣe pẹ̀lú oríkèé wa lẹ́ẹ̀márùn lójúmọ́ kò ní jẹ́ nǹkan tó lálàáfíà bẹ́ẹ̀ náà ni ìjọsìn eléyìí tí ọjọ́ ìta ń ṣe ní bòńkẹ́lẹ́ kò lè jẹ́ kó lálàáfíà ìjọsìn wọn ní bòńkẹ́lẹ́ yẹn títají sísọjí tá a fẹ́ sọ kan wa jí pẹ̀lú òmà kò lè ṣeé ṣe àfi ká fọ ọkàn yẹn mọ́ kúrò nínú àwọn àwa bú. àwọn àwa aládàradà àwọn àwa tí ò dáa ká fọkàn wa mọ́ kúrò níbẹ̀ torí ẹ̀ wọ́n sọ pé yatibul qalbu lil ilm kama tatibul ardu àbí yutayyabul qalbu lil ilm kama tutayyabul ardu lizzira'a fífọ̀ làá máa fọ ọkàn má fún ìmà tí yẹn bá fẹ́ wá mà wá fọkàn rẹ yọ̀ mà gẹ́gẹ́ bá àti ṣe máa fọ ilẹ̀ má tàbá fẹ́ dàkó sí i wọn àwọn àwà burúkú tó wà tí ní ìsìn kọjá pé ìwọ ọ̀fẹ́ kọ́ mọ̀ yẹn torí tọ́lọ̀ nínú àwọn àwà burúkú nù ọ̀fẹ́ kọ́ nítorí ayé ni wọ́n lè bá mọ̀ pé agboolé tìyín náà olùmọ̀kan wò bẹ́ẹ̀ ọ̀fẹ́ kọ́ nítorí kárí mi ni nítorí kó lè bá jẹ́ pé gbogbo ibi tó bá ti yọ wọ́n máa tọ́ka sí ọpọ́ ló mà kọ́ nítorí pé ọ̀fẹ́ máa fi ṣe fanfa pẹ̀lú àwọn aláìmàkànnì ó sì fẹ́ máa fi sọ́ra rẹ di sàwáwò pẹ̀lú àwọn olùmọ̀ àníyàn burúkú nìyẹn ẹni tó fẹ́ kọ́mà nítorí kó fẹ́ fi tuwó jọ ẹni tó fẹ́ kọ́mà nítorí wípé ó fẹ́ fi wá nǹkan lé ayé àníyàn burúkú lélẹ́yìn àbọ̀fẹ́ kọ́mà nítorí pé ọ̀fẹ́ kọ́ lórúkọ ọ̀mà ni ọ̀fẹ́ kọ́ nítorí pé ọ̀fẹ́ lò àníyàn burúkú lẹ́lẹ́yìn ọ̀kan náà àwọn aṣáájú wa ó ní haramun ala qalbin an yadkhulahu an-nur wa fihi shay'un mimma yakrahu Allahu azza wa jalla ni fún ìmálẹ̀ láti rápálá wọnú ọkàn kan. kan tó ṣe yí pé nǹkan tó lọ́wọ́ bá kórìíra kan bẹnu rẹ̀ bí kẹta bí ìlara bí ìbínú ẹni bí tẹ̀m̀bẹ̀lẹ̀kún dókòwò gbogbo àwọn wà pálapàla burúkú tí máa ń bẹnu ọkàn ìyẹn nímà ẹlẹ́kejì nínú ẹ̀kọ́ sẹ́ni tó bá fẹ́ wá mà náà ní kátíkà níyàwó dáa lórí ìmọ̀ tá à ń wá. báwo la níyàwó sì dà ká máa wá ìmọ̀ yẹn kó jẹ́ pé àfojúsùn wa náà lójú ọlọ́run ọba tó ga ojú ọlọ́run là ń wá kó sì jẹ́ pé àfojúsùn wa ni pé afẹ́ fi ṣiṣẹ́ afẹ́ fi ìmọ̀ yẹn ṣe wà òun kó sì tún jẹ́ pé à ń kọ́ ìmọ̀ yẹn nítorí kí ìmọ̀ nípa ti ọlọ́run ìmọ̀ nípa ṣẹ̀ríyà kọ́mọ́ bá a di nǹkan tó ṣe wípé yóò pòórá kù láwùjọ mi yàn tẹ́mi bá kọ́ títọ́ wọn bá kọ́ tẹ́lẹ̀ yìí náà bá kọ́ pòórá jọ kàn yóò di pé kò sẹ́ni tó mọ̀ ń parẹ̀ mọ́ àbúrò wa ṣẹlẹ̀ lókè pẹ̀. nínú àníyàn wa táwọn fi wá mà wọn fi súnmọ́ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء àmọ́ pa wọ́n láṣẹ pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí kí wọ́n máa sin Ọlọ́run ọba lónìí kan lọ kí wọ́n sì máa ṣàfọmẹsìn ìfún wọ́n fojú ọ̀nà àṣẹbọ sílẹ̀ kí wọ́n bọ́ sójú ọ̀nà tó làgàrà tó ní í ṣe pẹ̀lú káṣọ Ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn nítọ́lọ́run ti pa wá láṣẹ ni kájẹ́ káníyàwó dáa Ọlọ́run tún ní qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sọ fún wọn eré anabi muhammed sallallahu alayhi wa sallam bí àti sọláàtì mi àti ẹran tí mò ń pàjọ sí ìsẹ̀mí àti kù mi tọ́lọ̀ ní gbogbo ẹ̀ torí rẹ̀ ìmọ̀ tí mò ń wá náà ń kọ́ yọjẹ̀ tọ́lọ̀ torí tọ́lọ̀ èmi ò wá nítorí nǹkan mi. anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà ni o tọ́lọ̀ ẹlẹ́dàá wa ti ń sọ fún pé kó máa sọ bẹ́ẹ̀ fara yìí gbogbo nǹkan tó ń torí tọ́lọ̀ ni ńlọ́fàlà nàbì náà fi wá sọ fún wa wípé ká kíyè sáníyàn wa o innamal a'malu binniyat gbogbo sẹ́tà máa ń ṣe láyé kò ní í jẹ́ ńtọ́dọ́gba àyàfi pẹ̀lú àníyàn báníyàn kálukú bá ṣe rí lọ́lọ́run san lẹ́san á sì mà ní nǹkan tó dá wa lójú wíkẹ́ ìmà ọ̀nbẹ nínú nǹkan tó lọ́lá jù tó sì ṣàǹfààní jù nínú gbogbo sẹ́tẹ̀yàn máa ń ṣe tí àníyàn tó dáa bá wá síwájú rẹ̀ táníyàn tó dáa tún pẹ̀lú rẹ̀ ńgbà tá à ń wà kò sí tàbí ṣùgbọ́n pé béèyàn bá ní màá ìmọ̀ ń gbèrú sí oore rẹ̀ náà tún á pọ̀ sí i náà ni ẹni tó bá yẹ pé màá tiẹ̀ nǹkan míì tó yàtọ̀ sójú ọlọ́run ní fi ń wá ìmọ̀ yóò ṣubú dànù yóò padà sọnù mọ́ lọ́wọ́ yóò pòórá ẹ rí i pé àfojúsùn rẹ̀ òfò ni ó mú bọ̀ ń bẹ́ẹ̀. torí ẹ̀ lànà bisalòláhu alayhi wa sallam ló sì sọ nínú hadith oní man talaba al-ilma liyujari bihi al-ulama aw liyumari bihi as-sufaha aw yasrifa bihi wujuha an-nasi ilayhi adkhalahu Allahu an-nar anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ẹnikẹ́ni tó bá wá mà nítorí kó fẹ́ fi máa fagbágbága pẹ̀lú àwọn olùmọ̀ ó sì fẹ́ máa fi ṣe àríyànjiyàn. pẹ̀lú àwọn òpònú àbí ń ṣe lọ́fẹ́ wá ìmọ̀ yẹn torí kó lè bá sẹ́rí àwọn èèyàn sọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ọba òfìsì náà ọlọ́run dákun ṣàánú wa alimami Bayhaqi òun ló gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar òun náà gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì jẹ́ àdéhùn tó gúnrégé kẹ́bí Sheikh al ti ṣe sọ. So nínú ewu tó tún wà fún ká wá máa ń torí ayé náà ni man ta'allama ilman li ghayri Allah aw arada bihi ghayra Allah falyatabawwa maq'adahu minan nar al-imam at-Tirmidhi ló gbé jáde á máa ṣàlàyé rẹ̀ lọ́jọ́ mi. jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí o bá san àwọn olùmọ̀wálé ẹ̀sán olórí ní ayé àti ní al tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò àdáàbò dúníà wà dín asalaamualeykum wa rahmatulah.